wèrè kan bá wá dúró sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé orí òpè dáadáa tó jẹ́ pé kò ní ọpọlọ ẹ̀ tó wá ní kò lè gbébọn nígbà tí wọ́n bá ní kò lè gbébọn tí ilé ọ̀kan sọ pé inú ló ń gbé ẹ ṣe ti ẹ̀rí ṣe ẹ̀rí fúrákàsì yìí gbà mí ó kàn nínú inú báràkì là ń gbé nínú báràkì ẹ̀ <laughs> <laughs> ìkejì tó ń gbọ́ tó sọ pé wọ́n ń gbẹ́nu barak wọ́n dẹ̀ sọ pé kò lè gbébọn kò dẹ̀ sọ pé láéláé ní Ni ó ń gbẹ́nu barak kò dẹ̀ lè gbébọn kò ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ àfi tó bá jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ kan gbà bí wọ́n mú fún ó lo drugs tán mu irú yẹn sìn tó bá ti wà ní báràkì bí abí kíní kan wá sáré process ìwé fine way ni tó bá dẹ̀ jẹ́ tó máa gbàgbà sẹ́wọ̀n ni kò ní pẹ́ńbẹ̀ àwọn kò sẹ́sẹ̀ kò sí nǹkankan kò dẹ̀ lè gbé bọn kí ló wá ń pèrè ẹ̀ fún lámì fún dẹ̀ kí ló ń pèrè ẹ̀ fún mílítírì lóye mọ̀tẹ̀ kí n ṣe ámì anyway ámì marine kí ló wá ń pèrè ẹ̀ fún marine so ó yẹ kọ́pọlọ tí wọ́n máa pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti ń sọ hmm? ó yẹ kọ́pọlọ tí àgbàlódé ni ibi ìjọmọ àgbàlódé ni ìgbà kan tá a ṣì wà báyìí tá a ṣì wà kónkóló yìí ẹ́ ìgbà tẹ́yìn tá a ṣe wà kókó lóyè kò sí tí mi lè ṣe gbogbo píṣọ̀ tí mo download sínú sínú táàgì mo ti delete ẹ̀ ni tí mo sọ pé mo máa ń delete nǹkan pápápá mo kàn fún mẹ́ta lẹ̀ ní pé kínní ibi tá a ti wà níwájú kínní gangan ah o nsìn ọgàn ń gbà mí gan máa ń dùn mí pé àbá ah, ti máa delete ibi tá a ti wà lójú kínní gangan ẹ ẹ gbogbo bọ tí mo lò ń bẹ mo ti delete àwọn ìdánù níta ń ṣe tátú gbé kọ́rùn yìí bó ṣe yé wọ ni pẹ̀lú àwọn tíìmù rádaràda tó gbé tó jẹ́ wọ náà ló ń lead <laughs> ó dàbí pé push me i go ní gbogbo àwọn tíìmù náà ń tẹ̀lé làwọn tó ń tẹ̀lé náà dẹ̀rẹ́ kẹ̀ ó dàbí pé ọpọlọ wọn fi bẹ́ẹ̀ yanrantí tó hmm, ọpọlọ pé kò dàbí ọpọlọ oil <laughs> kọ́kọ́ bèrè pé báwo ni oil yẹn ṣó ti dúdú àbí yóò ṣì wọ́ òkè. Okay ọ́ìlì yẹn ti ń dúdú ọpọlọ yẹn ni ó dàbí pé ọpọlọ dúdú yẹn ló dàbí pé gbogbo wọn kó jọ ni wọn fi ń sọ̀rọ̀ sí wọ tí wọn náà wò pé yes ẹ kì ṣe èkìní hmm, do you understand but àwọn iṣẹ́ tí mo lè bá jà ó yẹ kó wọn náà dé yẹ kì í ṣe pé bóyá tó bá gbé wá ní gbé wá báyìí àgbé hmm, wá bẹ́ẹ̀ ah, <laughs> mi ò ráyàn bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ tó mọ̀ ó ti wà á yọ àjẹwọ̀ náà pé hmm, èmi àti ẹ̀ lè jà a táwọn síra wa o a fúnra wa jẹ́ bá ṣe ń ṣe yìí náà.

kò mọ̀ pé ẹni tó ń gba ilẹ̀ tó nu kenya nu army ní gbogbo àwọn army Amẹ́ríkà títí mọ́ marine títí mọ́ air force títí mọ́ navy títí mọ́ everybody tó wá lóun ò mọ̀ pé army ni gbogbo wọn kọ́ mọ̀ fún ọ gbé ajẹpẹ́ nìyẹn stupid àbẹ́ni tó bá sọ pé dókítọ̀ tó jẹ́ marine doctor àbí tó jẹ́ army doctor àbí nurses àbí gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn ò lè gbé bọ̀ ó tètè ti mọ̀ pé ogún ìdílé náà ó wá ṣòfò lamẹ́ríkà yìí mo ọmọ nínú army mi ni kí wọ́n fi tó ṣe army so tí ọba àlà amẹ́ríkà tó bá wá ń believe àwọn èèyàn ẹ ti mọ̀ páwọn yẹn wọ́n ti lupo láti ilé ayé mi ni kí wọ́n fún yín jánítọ̀ tó múlẹ̀ nínú àwọn ní us army wọ́n mọ̀ bọ́m̀bé gbogbo ẹ̀ ló máa train nǹkan army ni wọ́n bí kò tó gún bá bẹ̀rẹ̀ wọ́n máa gbé bọ́n ni authority bá tẹ̀ bọ́ ẹ má ẹ má explain ara yín sí wọn ah, ẹ jọ tó wọ gbọ́ ẹ jẹ má explain fún wọn ẹ jẹ akọ̀fẹ́fẹ́ pa akọ̀fẹ́fẹ́ pa afẹ́fẹ́ pa díẹ̀ ni ṣé wọ́n sì pé three months tó máa jẹ́ ní lọ sẹ́ni rẹ̀ four months tó máa fi lọ sí kíni tó fi pọ̀ fẹ́ ni. ọ̀fẹ́ ló pè é. ṣé wọ́n mọ̀ pé tírénì mi bá gba dúlé ni ọmọ mi ṣe obìnrin tẹ bá rí bọ́ ṣe dúlé missouri láti lọ ṣe graduation rẹ̀ ó ń lágbára. ẹ má bá wọn sọ̀rọ̀ ẹjọ ẹ wọn ẹ ṣe iṣu ìtàn ṣe ẹ wọn ẹ explain fún wọn ẹjọ <laughs> ó kàn jẹ pé kó jẹ́ kó lóun máa pé dáadáa ní tó bá tẹ̀ mà ń kó rọ́fún yàn gbà mí náà èèyàn máa pé ẹ gbà tí fún ní ten million mo bèrè question kan mo ní sọ́dẹ̀ náà lóòótọ́ ẹ mi bàbá ní bàbá Gaddafi bàbá nìyẹn. sọ́yìn mọ́tì mílíkì mi ń pè ní ọ̀lẹ́gbẹ́ tí ẹ̀ka fún yẹn káàdì. Ah, kò tí ì wọ̀n. wọ́n ti mọ mílíkì yìí. wọ́n wọ́n mọ́ ọ. general officer command. kò tí ì yé ni. <laughs> kò tí ì yé ni kíni pàdé lọ́jà pìlásì lónà. tabade wa pe dike wa ní dìdìrì wàá máa bínú ńgbà sọ fún wa pé lágbájá báyìí o lè gbé bọ̀ tó tiẹ̀ dẹ̀ mọ́ pé màá rí lélẹ̀ tí kì í ṣe àmì. ẹ bá gbóyún mi kájẹ. bàbá. iṣẹ́ ìgbàlá ti ń pètò iṣẹ́ ìjọ ni mo ti gbé fún ẹnìkan kó pé báyọ̀ káfíńdé máa dáa ni kí ni gọ́ọ̀dì ti dike wa ní tó fi sọ pé mi làwọ̀ ṣé mi ò láwọ́ mi ò fomi lò lóòyà wọn ni. Ah. mo láwọ́ fomi lò Elédùmarè òdu àjàgà ayé òzàlẹ̀ hmm. Yorùbá lẹ́yìn iná lẹ́yìn mi. ìbára wọn sì lò ẹ́ tàṣà dọ́gba fi lò. Hmm. àlọ́ ní àwọn ní ẹ̀rí dàgbà yìí tọ́ pípù tó bá dúdú ọjọ́ wọn bá dàgbà ní máa ń sè tọ́jú màá sọ̀rọ̀ yìí ibi tí mo ń bínú dé sí i nínú àwọn nàìjíríà ẹtún sọ̀tà tó wà pẹ̀lú ẹ̀fọ́ àwọn ọ̀nà àmọ́ ẹ̀dá àwọn ọ̀nà àwọn gbogbo ẹ̀dá tó náà. bẹ́ẹ̀ni o. ṣé àwọn aṣáájú jẹ́ àwọn àwọn àkókò tẹ̀lé lẹ́yìn. ó hmm. bá wọn bá tàyè náà ni. níwọ̀n tí wọ́n bá bá tó fẹ́ bó ṣe ìgbà ní ìlú ọmọdé àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́ta ní ìkọ́ni tàyè bí o ní kó. láti ọgbà ilé ẹ̀kọ́ ṣé ẹ̀dá gbogbo ẹgbẹ́ bọ́ọ̀dà ni àbúkọ́ yìí tó wọ́n ṣẹ̀dá ẹ̀dá àná ni ọlọ́run ẹ̀gbọ́n wa ẹ̀pá lọ́yìn ìwé lórí mọ́ ìgbọ́n báyìí àjọ àpéjú dìbò tí ń dúró ní tí wọ́n sọ fún dábìjẹ́ àwọn ẹ̀tọ́ àbẹ́ àbẹ́rẹ́ kẹ́ẹ̀kì ẹ̀ máa ẹ̀dí gbẹ́dọ̀ kọ́ rẹ̀ dì àwọn ọ̀gbẹ́ni kọjọ́ wájú gan ẹ̀ ráyé wọlé náà bí. àbí o. ààrẹ ilé ọdún ilé ọdún ọdún bẹ ló kọjọ wọn kọlá ẹgbẹ gbọgbẹ tó àjọ ẹyẹ abẹ náà tẹnìjọ ọmọ náà. Hmm àwọn kan bí wọn fi dáná àkúrẹ́ bí wọn fi dáná nípa ìjókòó gbọ́dọ̀ ká tó ilé ìjọba fún bàbá ọdún wọn gbọ́ mi dá ojú àdókù ju fún bàbá ìgbà tó kù wọn gbọ́dọ̀ àwọn ọdún gbọ́ ọmọ tó bá yà wèrè ìgbà náà fi sọ̀kun wèrè wọn bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan ni so àyàbá nìyẹn náà mo ní gbogbo ọ̀rọ̀ tó sọ náà bẹ́ẹ̀ náà níjọ́ tó tó ń ṣe ṣòkòkò tábà ní kí máa dá ẹ lóhùn ọ̀ nígbà fún mi wọn nígbà bẹ̀kú hmm? mẹ́ta jẹ́kúrì ẹ pé <laughs> dékèwà máa jẹ́kúrì ẹ pé you understand máa jẹ́kúrì ẹ pé tẹ́yà bá kọ́ọ̀lù mi tó bá fẹ́ purọ́ màá fọgbọ́n màá ẹ máa gbọ́n kankan tí màá sọ padà pé kí ni mi ò mi ò believe kò yẹ kí ni mi ò believe but títí ẹ̀kọ́ mo bá wálé nìyẹn ti àwọn onílẹ̀ <laughs> àwọn landowner àwọn ọmọ onílẹ̀ ni àwa sọ lẹ́nìí ọ̀sọ́kọ̀ òrukàn àlùjọdọmọ nílẹ̀ <laughs> àbí ká sọ pé di ọkọ onílẹ̀ ọ̀sọ́kọ̀ òrukàn bus lady wọn náà di landowner ó bẹ̀rẹ̀ sí ní talẹ̀ ṣẹ́yìn náà talẹ̀ fún ẹ̀ka sọ mo ní ṣẹ́yìn náà talẹ̀ fún. ayọ̀ ọlọ́run ò jẹ́ mi èmi ò rẹ̀ tó. Ah, ah, you're alone, ọlọ́run Alone, jẹ́. Hey, máa Ah, mi. Ah, kb or whatever tó bá ń you know with your ibi tẹ̀ dẹ̀ bá dé even ah. in your personal life and one thing I want him to know to work for any US government. Hmm. KBO mọ̀ náà. Mm-hmm. A máa enlightening ẹ̀ ni. Abẹ́rẹ́ náà jọ̀mọ́ pé lórí ọpọlọ dráìvà yàtọ̀ sọpọlọ àwọn tó. <laughs> Ṣé mọ̀ pé you can be living in US and not have any knowledge of what's going on in mm, US? Bẹ́ẹ̀ni, that's true. Àná àwọn boys yẹn tó kó dání. Mm. Wọ́n kàn lọ síbẹ̀ náà, wọ́n á lọ kọ́ ẹ̀kọ́ wá fún ẹ. Àwọn ọmọ ẹ ṣì wà. To join any military force in the US, you have to be between the age of 17, at least the youngest. So, am I enlightening me? Am I, am I, am I Kobe baby? Ṣé mo pé ọpọlọ tírélà ló wà lórí ẹ̀? Bí a ṣe ń kọ tírélà la Kobe baby ni, Come hmm. on, ju tírélà lọ. So, joke aside, so, uh, uh, you are more of, you are more or less just enlightening him. Mm-hmm. kò kò ní knowledge ẹ èyí tó dẹ̀ yẹ kó fi béèrè mm. ńṣe ló kàn ń sọ wótòwótò wátawàta and it kò ṣe pé o kàn máa dédé lọ join bó ṣe ń join ní naija and i'm sure wọn ò join bẹ́ẹ̀ náà ní naija ó níye ó níye um, level of um, tó bá ṣe GED gan ó níye mo ní àwọn boys kan tó ṣẹ̀ wọ́. Only ní iye score tó gbọ́dọ̀ score to join any US military. <laughs> you have to pass a thoroughly criminal background no felony nothing stain in your record kb irú ìwọ to jẹ́ pé wọ́n ti tì ẹ́ mọ́lé ní maryland yìí kò lè join má bínú rẹ́kọ̀dì ẹ ti bàjẹ́ àwọn boys yẹn ṣì lè join àwọn ọmọ àwọn ọmọ méjèèjì wọn lọ opportunity ìwọ ò ní o ti ní criminal record you have been convicted hmm. so you cannot join ṣe pé mo ti ń enlighten ẹ you are too old gbogbo nǹkan tí èèyàn fi ń jọ UM's military ò ní you have to be able to speak very well and stand tall ṣé wọ́n ká wọ́n ẹ lọ yìí gbogbo nǹkan ni a ní láti enlighten yẹn hmm. tẹ́lá oṣù tó wà káàkiri yẹn ó dẹ̀ mọ̀ pé rọ́ ló ń pa kò ń ṣe pé ó mọ̀ ó ní bẹ́ǹdì ó mọ̀ ẹni tó ń sọ̀rọ̀ sí tó bá tó bẹ́ẹ̀ kó pàdé wọn lójú ogun tó bá wà other side. Ah. to be to work for any to to even enroll in any yeah. US military even as a part time o gbọ́dọ̀ dúró tán lọ́mọkùnrin o rẹ́ni tó ń bá sọ̀rọ̀ ni hmm. ṣòro pé ṣàlàmágbà bí òmójú òmógún tó ń dojúkọ wá ní US ni hmm. àwa máa ń kógun lọ bá wọn ni wọn kó wá bá wa lè so o rò pé èèyàn kan ṣàṣàṣà ìkànnà mú eh, orí ẹ̀ gbalẹ̀. Hmm ẹ máa enlighten ni ẹ máa bá wí bíi bébì ni òpònú ni ẹ máa bá wí nìṣó à ń gbọ́ òpònú ni. òun náà la ṣe ń kọ pé igi mú jìnnà sórí o hmm? rìkúrùtù ní nàìjíríà tó bá jẹ́ àmì ọ̀gá ló jẹ́ fún dírẹ́fà o hmm? dírẹ́fà eré òmùsá ìtòkù gbogbo ti mú sọ́jú pẹ̀lẹ́pẹ̀lẹ́ má dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ní ky bẹ́ẹ̀ni bàbá ẹ̀ mà nípa àárọ̀ kí ìrìlẹ̀ ẹ̀ bá náà ṣe ṣe advertisement yẹn náà kí n lé tó kàn sí fẹ́ lọ gàgàgà tó gbọ́ lórí sẹ́yìn gàgàgàgàgàgà mo pé ah eléyìí náà sìn òun náà àmì spíkà náà lákòókò máa ló máa pé rẹ̀ ẹ who are you I'm a blogger who are you I'm a driver okay <laughs> and so bábú ìwé bábú ọpọlọ gbogbo ẹ̀kọ́ kòròfo kò yàtọ̀ sí ìgbà téèyàn bá fọ́ àgbọn tó wá kó àgbọn inú ẹ̀ tán jẹ́ kòròfo tó kù tán wá pé ẹ wo bí bẹ́ẹ̀ni ẹ̀ ṣe rí nìyẹn so a lè fi bẹ́ẹ̀ bu náà rẹpẹtẹ náà akọ̀máwo ẹ̀ láìtìlẹ̀ náà bọ́n yí àwọn ọmọ mi wá ti sọ ni pé ẹ jẹ́ ká ẹ̀ láìtìlẹ̀ pé hmm, igi mú jìnnà sórí o èmi ń gbé mọ́ o ọlọ́run ní jẹ́ kó wà ní opposite side o àdúrà tó máa máa gbà ní o ọlọ́run àdẹ̀ ní ogun tó máa lọ́lọ́ join ní àwọn ará abí o àwọn terrorist o ẹ̀ tá a bá wá pàdé ah, ó ṣeé ṣe kí nǹkan ṣẹlẹ̀ àníṣọ́jú bẹ́ẹ̀ àníṣọ́jú <laughs> bẹ́ẹ̀ lọ fún ẹ torí tabani a máa sọ̀rọ̀ ọ̀pọ̀rọ̀ ọ̀pọ̀rọ̀ ni kò kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé e lọ àmọ́ jẹ́ kórè ẹ̀ máa pé tó bá ti ń ṣe ṣó nọ́mbà ti ń porónú ṣó yìí ó dẹ̀ lóun keep nǹkan honest nítorí a rí pé ní tó ṣe ń fúnra ló ń ba ṣó ara ẹ̀ jẹ́ tó bá máa keep nǹkan honest even nǹkan tó bá ń jà ó gbọ́dọ̀ dúró sórí honesty yẹn pé àníṣe lóòótọ́ lágbájá mò ń bàjá àmọ́ òtítọ́ tó wà ń bẹ̀ òun lè nígbà definitely nígbà tó ń sọ pé mi lè gbé mọ́tò gbà yẹn ìtí ìyá olókè lọ́hùn sọ pé eh, eh, sex offenders ni wá sex offender ni wá a máa fẹ́ bìlífù yẹn náà a máa fẹ́ bìlífù yẹn náà ní <laughs> pé ah o possible ó jẹ́ pé eh, sex offender ni wọ́n bọ̀bọ̀ yìí o nítorí wọ́n fi lè sọ dọ́ọ̀nù tó máa fi lè sọ lẹ́gbẹ̀ẹ́ pé lágbájá yóò gbé bọ̀ tó o náà dẹ̀ mọ́ ẹ pẹ́ ni ti lọ Afghanistan ó yẹ pé afẹ́ lè bìlífù nǹkan tán bá lè sọ tán bá sọ fún ẹgbẹ́ pàápàá pé ah, ó ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé ni bó ṣe dé látẹ̀wọ̀n ló di àmọ̀ pé ìyàwó lókè lọ́hùn náà òun náà mọ̀ pé tóun náà bá sọ òun náà mọ̀ pé irọ́ lòun pa so ìyẹn kàn ń sọ títí ẹ̀yà sàrà wípé ṣáàjẹ́ kí n máa fún wọn ní show ìyẹn create content fún wa in any way but ìwọ eh, keeping it honest ló pé ra ẹ <laughs> wọ́n dẹ̀ ń kú rọ́ńbẹ̀ ó dẹ̀ ń gbà á tó ìwọ náà dẹ̀ mọ̀ pé irọ́ ni definitely tí bàbá wọn lókè náà yẹn godfather tó ní pé a lọ raṣọ ní Walmart definitely o máa believe yẹn náà nìyẹn ẹ máa continue àlùjọ ìwọ bọ́ síbi ń tiẹ̀ jàre àlùjọ ọkọ wọn nígbẹ̀rígbẹ̀ wọ́n bá ní pé ọkùnrin ogun ọkùnrin kàkà kékeré ọkọ bus lady ọkọ trash lady kẹ̀kẹ́ bẹ́ẹ̀ kẹ́ àwọn ò bá wọn sọ bẹ́ẹ̀ o mo pè wọ́n immediately mo ní àlùjọ làwọn fún wa ní sátífíkẹ́ẹ̀tì kankan wọ́n ní bóyá wọ́n tún ti change ọ̀rọ̀ yẹn pé kò sí wàhálà àgbà ẹ̀ mo ní ìjọ wo lẹ máa ráyè tẹ máa mú mi lọ ṣé mo. àlùjọ ní pé kò sí tó jọ sàbùkẹ́ ń bo láì ṣe pé ẹni kẹlẹ́yìn ẹ fẹ́ gba sàbùkẹ́ kò sí tó jọ o à tẹ̀lé mọ́ pé <laughs> kí ọ̀gbẹ̀rẹ̀ gbọ́dọ̀ kí ni èsì abápẹ́ ọ̀pá àgbẹ̀rẹ̀ ni àgbọ̀dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ ẹ́ boss lady <laughs> àkàrà ti fẹ́ <coughs> àkàrà ti fẹ́ tú sépo o àkàrà máa tú sépo o bọ́sí bí o ẹ ẹ wọ́n ti ṣe ǹjẹ́ ni tẹ̀mọ̀ pé kò lè sọ pé àwọn ń pa irọ́ ìgbà tó jẹ́ pé òun náà mọ̀ pé kákan máa tì wọ́n síwájú ká tì wọ́n sẹ́yìn ká tì wọ́n síwájú ká tì wọ́n sẹ́yìn ẹ ẹ wọ́n ti ṣe ǹjẹ́ ni ẹ lọ fọkàn balẹ̀ ẹ tó bá máa ṣe next allocation ó ṣeé ṣe kó jẹ́ yìí ni a máa pín fún yàmí pé allocation allocation náà ni PS náà lò fún ìyá wọn lọ́run títí títí ó dàbí pé nísìn nígbà tí yàrá pé allocation ojoojúmọ́ èní adébẹ̀ allocation ọ̀la adébẹ̀ kò sáyè ọ̀túnla máa gba allocation wọn níjọ́ mẹ́rin <coughs> ìyá yàtí ó yàtí yẹ̀yẹ́ ẹ̀dá mi pé má kọ́ rí burúkú ẹ lọ ìyẹn ti PS yòóso olórí akúkú dúró ti ìbílẹ̀ so n tí àwọn àlùjọ náà ṣe ń sìn ni pé Eh, wọ́n ti change ẹ̀ ẹ̀wọ̀n eh, ní sùúrù allocation yẹn máa tó dé wọ́n máa allocate ilẹ̀ fún yín lọ́la tó bá dọ̀ tọ́mọ tí yẹn náà bá tó débẹ̀ lọ́la ẹ̀ eh, má wọ̀rí tó bá dọ̀la àti mo ti bá boss lady sọ ó ní ilẹ̀ ilẹ̀ yín wà níbi kan báyìí báyìí báyìí báyìí ẹ̀ tá a bá ti ṣe kinní kan màá mú yín lọ bẹ̀ ẹ̀ mọ̀ á tì tì tì tì tì tì tì tì tì ń gbò bá tó stage kan nìyá di ah mi ì lè bá kinní yìí mọ́ so ohun tó ṣẹlẹ̀ nìyẹn ìgbà tó kọ́kọ́ gbowó ẹ má wọrí mọ́mì ẹ má gba certificate certificate da, certificate da, certificate da. dà boss lady báwo ni certificate ẹ lọ bá àlùjọ ẹ lọ àlùjọ certificate hmm, ẹ má kò rí burúkú náà mi mo wá gbọ́ mo wá gbá yín lódó ni mo dẹ̀ ti gbá nǹkan tí mo fẹ́ gbá mo ti kọ́lé tèmi mo dẹ̀ tún lù wọ́n ní jìbìtì ògo kò lẹ́yìn yẹn mi ò tún ní nǹkan kan mọ́. <laughs> mo mọ̀ pé nǹkan tí àlùjọ máa fọ sọ fún wúmọ̀ ẹ̀ ní pé lẹ́yìn pé mo ti tún lù wọ́n ní jìbìtì ògùn kò sí nǹkan kan mọ́ ẹ má kò rí burúkú wá bá mi bóyá wọ́n ti wá kéǹjì ẹ o èmi ò mọ̀ wọn ò mi sọ yẹn o hmm, chicken náà ṣẹ̀dẹ̀ mọ́ pé ọmọ àlùjọ yẹn náà smart dẹ́ ó máa ń mọ kó ra kó yọwọ́ òun tó bá ti rí pé problem ti fẹ́ yọjú báyìí bye bye bye ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń ṣe fracas ó ti rí asún sẹ́yìn lágbájá kan gbé kinní kan hmm, hmm, ẹ má kò rí burúkú yẹn wá bá mi àwọn rádaràda gbébọ́ndì kan ló ṣẹ̀ṣẹ̀ ń gbégbèkúgbè sí tán fìgbẹ́rẹ́ <laughs> tán tẹ̀kẹ̀ rọ́gà kan àwọn jìjìrìn bíi soft kemi tó lóun sọ nídìí yẹ̀yẹ́ àwọn èlò ṣẹ̀ṣẹ̀ wá ń gbégbèkúgbè sí so àlùjọ ti gbọ́n hmm. fm ayọ̀ <laughs> eh, lágbájá kan gbá lágbájá kan létí lánàá tẹ̀mẹ̀dù kan gbá tẹ̀mẹ̀dù kan ní ṣòkòtò lẹ́jẹta ntàlùjọra <laughs> ṣe ń tẹ̀ nìyẹn nígbà táwọn pọ́blẹ́mù yẹn wá ń jáde ìrú ìyá efcc ń sìn tó ní Get, give me my money. I go go give me your money. Give me my money. <laughs> Yóò ti rí pé gbogbo yẹn ti yọ àlùjọ ti ya. Hmm. Kò sọ so in fact táwọn ọlọ́pàá gbé gan kò tẹ̀ bá jiyàn. Ṣé mo bú yín ni? N tó sọ fún àyẹ̀ni. Mi ì ṣáà bú yín mọ́. Ah, ah, olórí burúkú yìí ló kọ́kọ́ kó bá mi nígbà tó kọ́kọ́ dé tó lóun jẹ́ nǹkan kan ìmọ̀ pé gbogbo owó tó ń gbà ìyá EFCC tó ń kó fún mi. Èmi ò bú yín náà. <laughs> Nígbà fílẹ̀ tó gbọ́ kó tó sọ kọ́kọ́ ọmọ yẹn smart mi ì gbé mi ì bá wí. Hmm àti wo gbogbo nǹkan tóun náà lù sí ó gbalé kò rí mọ́tò gbà wọ́n fẹ́ẹ́ fún ní mọ́tò wọ́n fún un ní fèkì ilẹ̀ ó dẹ̀ jẹ́ àwọn owó olówó ọmọ àtìyàwó ó sọ wọ́n nù kí wá láǹfààní nígbà tá a jáwọn àgbàlagbà gidi wọ́n sọ pé torí ọmọ la ṣe ń ṣiṣẹ́ ń gbé kí láǹfààní lágbájá kan ń bọ̀ láti ìlú òyìnbó ń dẹ̀ lọ́mọ mẹ́ta dání lágbájá kan ń bọ̀ ní òyìnbó òun dẹ̀ lé ọmọ mẹ́ta òun lé wọn dànù tán mr fa mr bawoyinke má bínú pé mo mm. fẹ́ sọ̀rọ̀ sí i ṣé rí àwọn tó bá bá ní ilẹ̀ lórí facebook àwọn mm. kan ló jẹ́ kó bá wọn. tẹ ah, bá rántí pé mo fún yín ní voice note kan jọ kan mm. tí agent mi ti sọ̀rọ̀ ṣèbọn gbọn fàtẹ díẹ àmọ́ ọ̀tẹ̀ kò hmm. jẹ́ kó mọ̀ pé hmm. wọ́n fẹ́ fọ́ wọn ṣé mo pé mo sọ ni mo ṣe mo pé ti ps ni tẹ bá wọn ti gbà yẹn. mo ra mo rántí mo ṣe rántí. Mhm. so tó bá wá tún wá ra ilẹ̀ coded ọ̀tẹ̀ pé àwọn sọ ọmọ pé nìyẹn ò dáa wọ́n wá ṣe ọ̀tẹ̀ wọ́n rà ṣe fẹ́ play voice note yẹn gbà yẹn so ẹ jẹ́ kó sọ̀fẹ̀ ẹ wò tí ṣe rí tó bá fẹ́ ra ilẹ̀ tó hmm. bá lọ gbẹ̀fà ẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ tán hmm. tó wá ṣubú fún yín ẹ yẹ kó n sọfẹ̀ because ẹ play voice note yẹn mọ wọn ti pẹ́ play sunday ẹ jẹ́ kó mọ̀ ọkùn ṣẹlẹ̀ so wọ́n gbọ́ ẹ̀ tó lọ rà hmm. ẹ wọ àwọn tá a ra ṣọ́ọ̀bù lọ́dọ̀ àbíkẹ́ǹsì ṣé mo bá ti gba ṣọ́ọ̀bù wa eh? àti the rent ìwà gbẹ̀fà ẹ̀ ṣọ́ọ̀bù tá àbíkẹ́kà tá a gbà yẹn àwọn atara ṣọ́ọ̀bù yìí sí àti gbà mo ti gba ṣọ́ọ̀bù mi mo ti the rent òun ṣe òótọ́ ṣé àwọn ọ̀rọ̀ tó bá tún bá wọn ò láìkì ọ̀fun wọn fi ṣọ̀tẹ̀ hmm. owó lọ àkàn tó jẹ kọ́ra ilé kó sọ̀fẹ̀ èmi ṣe mi ò gẹ́tì pé mi ra ṣọ́ọ̀bù mo ti gbà mo ti bẹ̀rẹ̀ <laughs> ṣé kí ló wá sọ̀fẹ̀. Ah, ẹ ti fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì. àwọn ti gbà náà ah. bí kọ́ ọ tọ́lá ṣọ́ọ̀bù tàbí kẹ́kọ̀ọ́ lọ́wọ́ sókè mo ti gbà èmi tí mo ti gbà àwọn mo ti fi rẹ́ǹtì pàápàá. Hmm ṣé àwọn tó wá ṣe ọ̀tẹ̀ tó mọ̀ pé kẹ́mi yẹn ò dáa tó refuse àti verify nǹkan tó kàn fi sọ pé àwọn ò láìka àwọn pẹ̀lú ẹ jẹ́ kó máa sọ̀fẹ̀. àwọn fẹ́ kàn sọ́fẹ̀. èmi ò mọ ìtàn sunkún sí ẹ lọ bí tuntun máa fọ́ọ̀lù sí tweet yẹn o pé wọ́n kàn bá sọ pé àwọn kìíní kan ẹ jẹ́ kó máa sọ̀fẹ̀ hmm. kò tẹ́mi fẹ́ kẹ́ rántí nìyẹn pé mo God bless you, man so ẹ bá máa ra alẹ̀ èmi ò ní pélé ẹnìkan kan ọ̀dà àmọ́ ẹ wà òye ẹ wà careful extremely careful lọ́rọ̀ ilẹ̀ ní Nigerian sin the only problem the only thing tó dẹ̀ kó Nigerian sin tó jẹ́ pé wọ́n fi ń jẹun sìn òun náà nílẹ̀ bí yàtọ̀ sáwọn politician o bí yàtọ̀ sáwọn pastor àáfà o bóyá òtẹ́ ìṣá dẹ̀tí ó ń létí tí gbogbo wọn tó ń rọjú mọ́ especially àwọn èèyàn tó lówó iṣẹ́ lọ́wọ́ ń sìn òun ni ilẹ̀ so òun rà ń bíbà yìí tó bá tètè ṣe pápápá <laughs> ẹlòmíì ti gan ìgbà máa débẹ̀ ó di pé báwo ni gbà lẹ́sẹ̀ ní mú <laughs> fún lẹ́sẹ̀ lẹ́ẹ̀kẹ́ ilẹ̀ mi ni ilẹ̀ ẹ̀kọ́ láéláé mi ni ọ̀tà fún ìwọ kọ́ lóní ọ̀rọ̀ ilẹ̀ dẹ́díkẹ́tì nàìjíríà sí àwọn bí ẹyọ kan méjì tèmi náà ni mo ti ń wò pé ń ta wọn dànù ìyẹn gbọ́dọ̀ wà kẹ́fù àwọn tó wà nàìjíríà sí tó nílẹ̀ nǹkan kan wọ́n ń ta ilẹ̀ wọ́n ń jápa àwọn tó wà láyà wíwì sí wọ́n ní káwọn ìwà máa ra lẹ̀ yàmẹ́ pé ṣe Johnson báwo ni yàmẹ́ pé na big problem with that ẹni wà lọ́hùn <laughs> ó ń ta ó ń jápa ìwọ tó wà bí wọ́n ní kó wà rà lọ́hùn ìgẹ́tà sí bí o but àwọn kan ní lock you understand àwọn kan ní lock tó jẹ́ pé wọ́n á rà wọ́n á dẹ̀ ẹ̀ wọ́n á dẹ̀ fi ṣe nǹkan gidi ṣe understand irú ti tàbí kẹta sìn ìyẹn shop yeah that's good thing. so ẹ jẹ́ ká continue. níbẹ̀ yẹn tó tẹ mú mi ó ti fi ẹ dẹ̀ ní kí n má wọlé ẹ̀ máa pè mí mo dẹ̀ pè é sẹ́dúrálì ń pé ìjọ́ òlẹ̀ máa mú mi lọ ìjọ́ òlẹ̀ máa mú mi lọ ẹ kàn fún mi sítórì ni. a ti ralẹ̀ o wọ́n ti gbowó wọ́n ti náwó lọ́ọ̀yà ti gba tiẹ̀. God bless you for the cup lọ́ọ̀yà ti gba tiẹ̀ àwọn òṣìṣẹ́ náà ti gbó títí wọn ìtàn fẹ́ fi kọ́lé àlùjò wọ́n ti fi kọ́ ó wá di ńbo nílẹ̀ ilẹ̀ mi wà ẹ tó bá dọ̀là kẹ wá God bless you ṣèyí tó bá dọ̀tún la kẹ máa bọ̀ ẹ tó bá dijọ́ mẹ́rin ilẹ̀ yín wà níbi báyìí báyìí ẹ àkàntì ìráyè ni wọ́n wá ọgbọ́n dírìbù wọn <laughs> bí ọmọ ọmọ Ìbàdàn yẹn náà ọmọ Ìbàdàn yẹn náà tí ìyá yẹn fi lè dànù pé kò bí ó dàbí pé wọ yóò lóòótọ́ wọ́n ń dírìbù wọn ẹ wá lè nì ẹ wá lọ́la ẹ tó bá dọ̀tún la àgbélẹ̀ yín fún yín ilẹ̀ yín wà bí kan wọ́n ṣáà ń dírìbù yẹn títí títí títí títí títí títí á kọlù kọlù yẹn mọ̀ ah, wọ́n ti stọ̀ ẹ̀ ẹ̀ ló lágbájá ni <laughs> ó jẹjẹ kọ́ stọ̀ orúkọ wúmà yẹn pé olè olè ó fẹ́ gbalẹ̀ <laughs> àwọn ọmọ yẹn burú wọ́n ti lè stọ̀ orúkọ wúmà nọ́mbà wúmà yẹn pé olè onílẹ̀. <laughs> <laughs> àbí onílẹ̀ olè ó san owó kò rílẹ̀ gbà olè ẹ̀mọ̀ kò sí kọ́kọ́ lè ní táìtò orúkọ bẹ́ẹ̀ yẹn wá ti mọ̀ pé tó bá ti kọ́ báyìí àwọn ò ní gbé ò ní gbé kinní nìyẹn wá kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù ẹ gbélé mi fún mi ẹ fún mi nílẹ̀ mi wọ́n bá ṣe báyìí lẹ́yìn tó ti gbowó tán lẹ́yìn tó ti gba owó tán wọ́n wá ń yí ẹni ẹlẹ́ni po hello. hello ẹ kálẹ̀. ẹ kálẹ̀ mà o ṣé ẹ̀yin náà gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ abẹ́ iná talẹ̀ fún. àwọn kò fẹ́ dá tètè. àgbọ̀ <laughs> yín jàre. sẹ́yìn kọ́kọ́ tí mo kàn fẹ́ yàtọ̀ yìí sẹ́yìn sẹ́yìn kí rẹ́ẹ̀tì tí àlùjọ àti dọ́kàtì lọ hmm. tí dọ́kàtì ò bá ṣọ́ra wọ́n máa assassinate wọ́n máa assassinate nílùú yẹn hmm. she is going too far. ìzẹ́dà hmm. kálùjọ kó wá látọwọ́ àlùjọ protected or also hmm. assassinated or kọ́ kidnapped ah. or for jẹ́ àwọn ìyá olówó ẹ̀ lóyún máa tẹ̀sẹ̀ ọ because she's just going too far mm. Nigeria is so ó ó play pẹ̀lú láìpẹ́ <laughs> seriously <laughs> tí ó bá ṣọ́ra hmm. tí ó bá assassinated wọ́n wá kidnap ẹ̀ nírètí tó lọ yẹn àlùjọ hmm. gbọ́ lè tẹ̀sẹ̀ ọ ìyá olówó wọn lè tẹ̀sẹ̀ ọ nàìjíríà ló fi ń ṣeré ó rò pé uk lòún wà ní i'm braving i'm braving ṣe lọ àwọn méjèèjì réèkì táwọn méjèèjì jọ ń lọ yẹn hmm. wọn máa tó stage kan wọn ní wọn ní wọn ní trust ara wọn mọ hmm. ọgọjọ àwọn èèyàn tó ti dí pẹ̀lú lọ máa dí pẹ̀lú àwọn méjèèjì. bàbá ṣọ́ra nàìjíríà ló fi ń ṣeré bẹ́ẹ̀ yẹn hmm. ẹ kéèké. ẹ ṣeun gan ni tó bá wà nàìjíríà tó bá smart dáadáa tó ń ṣe láòláòláòláò àkàngbẹ́ pé láòláò ẹ̀yẹn báyìí làágùn ní street làwùlàwù tó ṣe lọ́jọ́ kìíní àná náà ló gbé débi tó délé ni. àṣàbí fight I know you know where I know nísìnyí a ti máa mọ̀ pé kò sí ẹni tó ń mọ̀ gan kò mọ̀ só àjàjà ó jàjà mọ̀ GEC ó mọ̀ àjẹrì wáyà ó mọ̀ ìyá EFCC ó ti gbàgbé pé èèyàn ló mọ̀ president <laughs> ibi tẹ́lómi ti ṣe mistake nìyẹn mo mọ̀ bá mo mọ̀ joyè ó ti gbàgbé pé àtọ́ba àtijọ́yè ẹnìkan gan ló mọ ó lè lé wọn dànù tí wọ̀wé ó ṣeéṣe kí wọ̀ má mọ̀ do you know I know ìgbéraga dé lórí owó olówó tẹ̀ ń jí yìí náà ìgbéraga dé lórí owó olówó àbí ṣèbó náà ní gbogbo àṣírí wá ń tù yìí nígbà náà lóòótọ́ náà ó ṣakọ́ àádọ́ká tó gbìyànjú ẹja kó tẹ̀lé kúrò dọkasi gbìyànjú ẹni tó bá lówó ní táìmù yẹn ni afẹ́ lè lọ pokùnso lòun náà ń ṣe bí ọlọ́ba ayé yẹ ló ṣe bí ọlọ́ba ló jókòó níjókòó ọlọ́ba lòun náà ń pàṣẹ lórí owó olówó ayé ẹ̀yìn ọmọ yóò lè dá mọ́ lórí owó olówó ó wá sọ̀rọ̀ ẹ̀ di nǹkan bàbàrà ó sọ̀rọ̀ ẹ̀ di nǹkan bí ìgbà téèyàn rí ẹ rí àtẹ̀jẹ̀pọ̀ ọmọ tó dùn wò ṣé ìgbà tó ìgbà tó ní àbà tó ní kínní ọmọ oríwọ́gọ̀wọ̀gọ̀ báyìí ni bí igi bí igi tó wà náà dògán wọ́n ran àwọn báyìí lórí mo ní àlè ah, yìí náà àwọn tó máa ń pè ní bus lady ò mà ráyé wá o àwọn wèrè tó ń pè ní bus lady wọn ò mà ráyé wá o ilé yìí náà àṣé gbogbo ẹ̀ náà ìsíkọ́tò stealing ni àṣé gbogbo ẹ̀ náà ìsíkọ́tò money laundry ni àṣẹ gbogbo ẹ̀ náà ìsíkọ́tò bẹ́gibẹ́gi ni ẹ fún wa lówó ẹ fún wa lówó rúurú ẹ gbà ẹ mọ́mí o ẹ wà pẹ́ láyé mọ́mí o wà pẹ́ láyé godmother o wà pẹ́ láyé àṣẹ money laundry ń lọ lábẹ́lẹ̀ <laughs> àṣẹ money laundry ń lọ lábẹ́lẹ̀ ẹ máa wò mí ẹ̀yin kẹ̀ mo ti ń kọ́ bọ́ngálò twenty mo máa ra ilẹ̀ fifty mo máa ṣe kíní kan mílíọ̀nù àṣé ẹ̀ ń gbowó ẹ̀kọ́ ilẹ̀ fún nílẹ̀ ìgbà tí mímí wọ́n dẹ̀ mú ìbílẹ̀ lọ́jọ́ kìíní àná fún money grabbing ẹ̀yin gangan ló yẹ kẹ́ ní ẹ má wọrí ẹ fi ìbílẹ̀ lẹ̀ <laughs> àwa take position nítorí tẹ́yìn túnṣe yìí ó tún fẹ́ worst ju ti ìbílẹ̀ lọ lójú tèmi ni o ẹsẹ̀kẹsẹ̀ tẹ̀ náà ti fìyẹn lẹ̀ náà anyway ìtẹ́yìn túnṣe yìí ẹ̀yin kẹ̀dẹ̀rẹ̀ ibi tó rí ẹ̀yin méjèèjì ò ti gbé pé sí ìwọ tí ó ní bá fẹ́ mú yín bẹ̀ yẹn Dorcas ni first followed by Alujo followed by manager ṣẹ́rẹ́ ìmẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀bà nǹkan jẹ́ ju bó ṣe yẹ lọ bí manager ṣe máa ṣe pẹlẹbẹ bí ọparun ni tó máa ma ṣe rí bí orí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Lagos for sure welcome Bami Busi welcome Islamic TV mara bí manager ṣe máa dúró tẹ̀rẹ̀ bí ìgbàlẹ̀ àgbẹ̀pọ̀ rèé tó máa ma lọ gọ́yìn àṣé strategy wọn ni pé <laughs> bọ́sìtì èèyàn fọkàn balẹ̀ ẹ dúró sí UK yín àwa la wà Nàìjíríà àwa la mọ tó ṣẹlẹ̀ ṣé ẹni tá a bá ti gbá wọn bẹ́ẹ̀ yẹn à ní gbé kọ́ọ̀lù wọn mọ́ <laughs> olùsìkọ lọmọ lọmọ mánéjà iná bọ́sìtì ẹ ti ń bẹ́ jù bọ́sìtì ẹ̀yìn ẹsẹ̀ pé kọ́wọ́ lọ bá lùjọ́ ẹ má <laughs> strategy tó ń lò nìyẹn ṣé ẹni bọ́sìtì tó bá ti wá báyìí ẹ̀yìn direct wọn wá sí ọ̀dọ̀ àlùjọ́ tó bá ti wá dọ́dọ̀ àlùjọ àlùjọ aṣíbí kò wò mọ nǹkan kan so wọn nílé padà wá báyìí mọ́ sísẹ ti direct wọn wá bá wa ó ṣeé ṣe kálùjọ direct wọn pa <laughs> akọ àmọ́ ṣe wọn ríbo ríbo ríbo ríbo títí á sú wọn hmm. nígbà tó bá dẹ̀ ti sú wọn kí wọn ti rí lẹ́gbà wọn ti rówó gbà ó ṣeé ṣe kán padà sílé kán lọ máa kán lọ máa sunkún ẹ̀yin ìyẹn ò dẹ̀ kan yín mọ́ wọn bá máa sun ẹ̀jẹ̀ <laughs> ìyẹn ọ̀kan yín mọ́ bọ́sẹ̀dì owó ṣe káwà káà ti gbowó lọ́wọ́ wọn ni ká tẹ̀ máa lọ finish ah, bọ́sílẹ̀dẹ̀ ẹ̀yà owó tí a tá a ṣiṣẹ́ fún hundred percent income ni ah, ẹ má gbàgbé thirty percent èmi náà bọ́sílẹ̀dì lẹ ṣe rí pé jọ́kì náà wọ́n láǹfẹ́ lọ kọ́lé fún tínrígbẹ́kù mánéjà wọn wọ́n ti gbowó gbowó gbowó gbowó gbowó títí títí tó ti sú wọn síbẹ̀ náà kò tó wọn ah! síbẹ̀ náà kò tó wọn ó yẹ kójú tiẹ̀ máa tiẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀dọ̀ káàsì ó yẹ kí ojú máa tì ẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báwo lẹ ṣe ń ta ilẹ̀ láì ń ṣe ọmọ onílẹ̀ ẹ́ báwo lẹ ṣe ń talẹ̀ tẹ́ ò ní báwo lẹ̀wọ̀n eléyìí ṣe ń kọ́ lọ́ ṣe wá ń complain níwọ̀n tó wà ní fracas èmi ò mọ bẹ́ẹ̀ ṣé o ní bí mo ṣe wà yìí ah mi ò lè gbà kẹ́gbìn kankan kó ta lé mi o ìjọba ẹni tí mo máa ń jáde ìṣẹ̀jú ìṣẹ̀jú lówó gbé tó bá gbowó lọ́wọ́ máa ń jáde mo kọ́ mo hate ẹ̀gbin especially tó bá ti dọ̀rọ̀ ẹ pé owó dé mm, owó ń bówó lọ tí bá dẹ̀ ti ṣe lẹ́ẹ̀kan tẹ́ńtọ̀ bá ṣe ń pariwo wọ́n gbowó òun bírú ti yèyé yìí ń káàsì àwọn tó pọ̀ lọ́n bá pé wọ́n mọ̀ mọ́ ipa àá èlò ni ten dollars náà gan kò kúkú jáde kó sọ pé mo gbà ju ten dollars lọ lọ́wọ́ òun gbogbo àkáǹtì náà la ṣe nínú three hundred ta nínú three hundred dollars a lè yọ ten dollars a yìí rẹ̀ pa àti jẹ àjẹjù àfi sọ pé bóyá wà ẹ kárí péjì tá à ń sọ yìí eighty dollars lèmi náà sì bẹ́ẹ̀ kì í ti pé mò ń purọ́ àgbẹ̀dẹ̀ ti pé bóyá mò ń kí n tẹ̀ má nà kọ́ kó wá bẹ̀rẹ̀ sí ní pariwo kiri <laughs> ọlọ́run ló mọ̀ mí mọ̀ ìyá yẹyẹ yẹn ká ṣe jẹ́ bó ṣe búrọ́kì náà tó nìyẹn nìkan tí kí ní ẹ̀kọ́ máa ń sọ̀práìsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí èmi kan ìmáyì pé tó bá jẹ́wé mi ni mi nígbà kó gófà àìrọ̀ owó yẹn ti kéré jù àmọ́ tí fracas níta ṣe máa ń sọ pé fracas ọmọ àlè nìyẹn ẹ̀wò ten dollars ń sìn yẹn náà fẹ́ máa jáde ẹ̀ ń wá gbá mi ni ó kówó mi ni <laughs> even godfather gọ́tà àbùkọ́ bọ̀ nù òkì náà <laughs> ìyẹn náà tó fẹ́ máa jájọ tó fẹ́ máa twist kiri ṣé rí àwọn àwọn fracas wọ̀nyí gan gbà mí ẹ̀rí wọn kàn máa ń pa mí torí ẹni ò kí fi bẹ́ẹ̀ kúrọ́ mọ́yàn náà a lè ṣe yẹ̀yẹ́ irú eléyìí sì evidence gidi ni ní nǹkan tó wà ń bì evidence gidi ni ní n tá à ń gbọ́ yìí evidence gidi ni wọ́n gba owó lọ́wọ́ ẹni yìí wọ́n dẹ̀ fún nílẹ̀ irú ilé ìsìn tá a bá sọ pé a ó lè ní ó lè ní ó lè ní tó bá sọ pé kí ló jí ẹ̀yin náà wá gbọ́. ten dollars tí mo yọ lọ́dọ̀ Yínká ẹsẹ̀kẹsẹ̀ mo sọ fún pé mo yọ ten dollars o fún tax kánìmì sọ fún sì ló lè máa ní a ó lè ní ó lè ní mo sọ fún. ìgbà tá a dẹ̀ sọ wọ́n dẹ̀ ṣe béèyàn gidi àgò sí problem ẹ̀gbọ́n mi kìíní kan irú nǹkan ọ̀ǹkan tún bèrè pé èlò ni kìíní olúwa di <laughs> ṣe ẹlòmíì òun gan pàápàá ó béèrè lọ́wọ́ mi kí ló lówó tèmi kíní kan nà ní ìdí nígbà tí mo ṣe ṣe péjì tán nígbà èlò bẹ̀rẹ̀ sí ní gbowó ń bẹ̀rẹ̀ sí tó ok àti yọ ten dollars owó tax o ó dẹ̀ ní kò sí problem owó inú ẹ̀dùn tí ó ṣe kíní kan àwọn ẹlẹ́yìn yẹn sìn ìjáde ó gbá mi ni ó ṣe kan gbogbo ìta ti sọ hmm. sẹ́yìn ìjà ló gbé sórí ẹ wo anamáyọ̀wá pẹ̀lú Lizzy náà sí tó ń jà fitafita láéláyé Lizzy kẹ èló ní kinní kan ninety tears eh, <coughs> ẹni tó bá tó bá Lizzy kúrò lọ́jọ́ kìíní àná tó dógó tó fi gba interpreter seventy three million ẹ ah ọmọ bíṣẹ́ mi ló call me I'm not coming ẹ fún mi one second hello Ben. what's up? right how you doing good. Ah, I'm probably be there. What time? What time is it? This is thirteen hundred, right? Are you guys going to be there? Yeah, I'm on, I'm on leave. <laughs> yeah. So what's going to happen is I sh I should be going to Stoneby tomorrow. Okay. So just get me the total number of the shooters and send it to me. Yeah. Right. Right. Am I know. so nígbà tí ìjà dé àwọn sọ pé ìjà ló dé lórí dòwe ìjà ló dé lórí dòwe gbogbo náà mọ̀ pé ten dollars ni. Bluetooth device one disconnected. owó tí ta máa ń fún yàn ni but eh, gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ pẹ̀lú ti anamáyẹ̀wá náà. Anamaya Adédìsọ ni ó ní owó ló ń bá Lizzy ṣẹ́ owó <laughs> tọ́mọ́tọ́ fún interpreter èlò ló pé ó ní seventy three million mo wò lọ́jọ́ kìíní àná báyìí pé Anamaya wá <laughs> dẹ́ẹ̀dẹ́ mi là ó dẹ́ẹ̀dẹ́ kìíní yìí ó ohun tó sọ yé mi ò bìlífo n kò jẹ́ tó tíjà dé ó gbé gbogbo tó gbé fún lọ́yà ó gbé síta ó ní ẹ wá wò ó seventy three million tí mo pariwo lọ́jọ́ kìíní àná kò rí bẹ́ẹ̀ o nǹkan bẹ́ẹ̀ èmi ò lè ṣe nǹkan kan tí mo jẹ́ mọ̀ pé mo sọ mo ní ìgbà mo lọ sọ́dọ̀ Lizzy gbogbo tí mo sọ pátápátá ọ̀tọ̀ ni but ibì kan wà níbẹ̀ tí mo fi purọ́ onítàṣọ yẹn mo wá wá gbogbo ọ̀nà pé bóyá tẹ̀ kọ́mẹ́ǹtì bóyá tẹ̀ pè nígbà tó pè opportunity rí ó yá sọ ọjà aṣọ yìí fún mi mo mọ̀ pé mo purọ́ bẹ̀kú sọ́ àwa lè jà lọ́la ń sìnkí wá ní à aṣọ tí mo sọ yẹn ẹ̀rọ ni two thousand ni àná ọ̀tọ̀ dẹ̀ ni gbogbo tí mò ń sọ níwájú ọlọ́run àtẹ̀yàn tá a gbọ́dọ̀ pèjẹ́ rè rọ́ ìmọ̀ ni pé ìmọ̀ fi bẹ́ẹ̀ irọ́ yẹn ò fi bẹ́ẹ̀ àfi tí ń bá rí tá a gbọ́dọ̀ pèjẹ́ rè rọ́ ẹ wá wà ní ọmọyàwó ọ̀nà sìn ẹ wá wòye tán fún lọ́ọ̀yà wọ́n jẹ lọ́ọ̀yà lówó níwọ̀ tó sọ pé ìwọ ló bá ṣẹ́ gbogbo owó tán kó fún intapita lásán tí ó tẹ̀ tí ì jẹ lọ́ọ̀yà tó dẹ̀ ń fi yé wáyé pé seventy three million ní ó lè ti gbàgbé <laughs> ó lè ti gbàgbé nígbà tó ń ṣẹnu bélébélébélé má kúrọ́ ìwọ ọmọ yìí ò ń purọ́ ẹni tó ń jà belebele lọ́jọ́ kìíní àná pé láéláé anamẹ́ Lizzy lè wì kò lè èlò ní ninety one thousand òun náà ló tún di ìjà dẹ́sìn ó lè dún mọ́ta àbí tó ṣe you see some people wọ́n kàn mú wọ́n kàn mú fracas wọ́n fẹ́ mú wọ́n ti mú le jù lójú tèmi tó jẹ́ kí ara máa fi ṣeré ẹ̀fẹ̀ ìdùnnú bọ̀tí tí rọ́bà ti ń pọ̀ ju oṣù lọ a máa bíyàn nígbà míì pé àà ah, ǹjẹ́ wo ló ṣe sọ pé láíláí kò pọ́síbù ǹjẹ́ wo ló ṣe sọ pé seventy three million ló sọ fún interpreter níwọ̀ tó irú tó ṣẹ́ owó seventy three million fún just ordinary interpreter wọ́n dẹ̀ wá sọ pé onítọ̀hún ẹ̀ ó lọ gbé góòlù ninety one thousand ó kọ́kọ́ yarí ná àmọ́jáde onídòwe so ẹ̀ bí títí ilé ayé ṣe rí nìyẹn èèyàn ni kò ní fi àyè lẹ̀ fún àbùkù èèyàn ni ò ní fàyè kí àbùkù wọ̀ ọ́ a guide session dáadáa nítorí ẹ̀rí dákẹ́ àpòrọ́ nìyẹn lórí ọjọ́ iwájú anything that anything can happen lọ́jọ́ iwájú anything ló lè ṣẹlẹ̀ torí ẹ̀ tí ti bá sọ nǹkan tí ò ráì tí máa wá bó ṣe máa sọ òótọ́ ẹ̀ àmọ́ sọ the time tá bá ń ṣeré ọ̀tọ̀ ìran náà dẹ̀mọ̀ pé ẹni yìí rí ló ń ṣe àmọ́ tá bá serious pé nǹkan tá à ń sọ yìí à serious ẹ̀ máa mọ̀ pé yẹ̀sì òótọ́ ló ń sọ. ní ẹsẹ̀ máa purọ́ fún gan pàápàá ìṣirò gan tà ní. ìjọ kìíní tí anamẹ́wà ti sọ pé seventy three million mo ní ọ̀há ìkíní yìí o irọ́ lélẹ́yìí wọn ò lè fún interpreter ní seventy three million kí ló fẹ́ interpret. àwọn obìnrin lọ́jọ́ lọ́jọ́ yẹn náà ni pé báwo ni interpreter ní seventy three million èló wá náà wá wọ́n jẹ lọ́ọ̀yà ní one thousand dollars kan wọ́n jẹ lọ́ọ̀yà ní two thousand dollars kan gbogbo owó tó ná fún lọ́ọ̀yà kan sì kò tí wọ five million kò dẹ̀ ti ń purọ́ fáwa mi máa sọ pé irọ́ irọ́ díẹ̀ díẹ̀ irọ́ díẹ̀ díẹ̀ ni kẹ́ máa pa kò irọ́ tó bá ti wà téèyàn bá ti gbọ́ tó ti mọ̀ pé ó máa já lẹ́sẹ̀kẹsẹ̀ ò ní ìdílé àti pa. so eh, wọ́n wá gbé ilẹ̀ fún àlùjó àlùjọ òrílẹ̀ gbélẹ̀ mo lè mo wá imagine bóyá ilẹ̀ yẹn ni àlùjọ sọ pé bàbá ni bàbá boríṣàdé welcome on board sir ẹ máa ra bàbá àgbáyé adalẹ́ pẹ̀lú gọ́lọ́. ṣé wọ́n tí mo sọ nìyẹn. ẹ̀rọ àjọmọ̀ àjọmọ̀ àdékàṣe ni wọ́n wọ́n àwọn ọ̀dọ́ ta ẹ̀sùn ẹ̀dọ̀ ẹ̀dọ̀ pé bẹ́ẹ̀ sísan lọ sí ìbò ìṣẹ̀lẹ̀ ìrìn àjò lórí ọmọ ìlọsíbẹ̀ ẹ̀sọ̀ ọmọ ìgbẹ́ ẹ̀ gbogbo olóṣèlú dábẹ́ sí ìlọrin bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni sùn tó ń bá ìdáná ìdáná sí ẹjọ́ àwọn ẹni sọ̀rọ̀ tó ń dáná ìṣe sọ̀rọ̀ ẹ̀dá sọ̀rọ̀ bẹ́ẹ̀. nẹ́tíwọ̀kì. Kàmọ́ pé tí ọwọ́ bá fẹ́ mú olè ó ṣeé ṣe tó bá jẹ́ tí ọwọ́ òyìn ò bá ti mú dáadáa ó ṣeé ṣe kóun náà bẹ̀rẹ̀ sí ní hajiu ẹ ṣe rí àwọn àwọn bọ̀dẹ̀ tó wà ń sáré tó ń pariwo ẹ má interrupt ẹ má interrupt mi ẹ má interrupt mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀yin olè yìí ẹmọ ìwúmà ni ló fẹ́ máa interrupt ẹ pé hmm, ẹ má kú rán bíbà pẹ̀sẹ̀ wọn pé agídí wà ẹni tó wá jẹ́ bí ọ̀gá wọn náà èyí <laughs> náà ra jókòó ó ra ń gbọ́n tán sọ kò mú tó máa sọ mú torí àwo fẹ́ yà ń bẹ̀ yẹn pé ah wọ́n máa yí máa kó mi jáde o dẹ̀mọ́ pé inú fúrákàsì mo wà ìwọ ìyá burúkú yìí ó máa kó mi jáde ẹ èlò ní five million bíi ten million tá a gbà lọ́wọ́ ẹ tó lè yááfì fún wa ẹ. Eh? disgrace kan lé èmi sí ìwọ ọlọ́run embarrassment wo ló fẹ́ fún mi yìí ẹ wá ìyàwó ìyàwó náà ní ìgbà tó máa sọ̀rọ̀ olóhùn ògbọ́n nǹkan tó ń sọ ó fẹ́ jọ àṣàkẹ́ ògbọ́n nǹkan tó ń sọ woman tó man tó sọ̀rọ̀ yẹn àgbọ́n nǹkan tó ń sọ ló sọ. nẹ́tíwọ̀kì tí nẹ́tíwọ̀kì tí wọ́n ń kọ́ tọ̀. hello sir uncle tó ń sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yìí yẹn ó ń crack àmì tó bá tún ní voice note yìí ó lè bá wa sẹ́ndì tó kù ibi tá a gbọ́ dé nìyẹn o bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ ní kúlẹ̀kúlẹ̀ àwọn bíi méjì ti fi ọwọ́ gbáyà pé àwọn ò boss lady a ò gbà mọ́ ilẹ̀ wa la fẹ́ gbà tẹ bá rántí náà pé boss lady ńgbà tí ìyá efcc lọ bá ó ní ẹ eh, tó bá lè kú ẹ jẹ́ kó kú owó <laughs> tó wà lọ́wọ́ mi mi lè kó lẹ̀ mọ́ ọmọ yìí fẹ́ràn owó ah! ó fẹ́ràn owó ó like owó jù in fact owó borí ọmọ ni lẹ ṣe rí pé látìgbà tó ti lọ mi rèé pọ́ tó bójú wẹ̀yìn lọ sí UK kó wè pé ah, báwo lọmọ mi ṣe ń ṣe tí ó bá dẹ̀ ṣọ́ra mi tó kóra ẹ̀ sí tí ó bá ṣọ́ra hmm, nàìjíríà dẹ́díkéètì ju gbogbo nǹkan yẹn lọ ìlú tó máa tó máa tó máa páyé èèyàn ládẹ̀ tó dúró pé àwa la ṣe nítorí bá fẹ́ ṣe ni kí ẹ wá ṣe ìlú tó jẹ́ pé o lè máa wọnú báǹkì lọ́sàn-án ládẹ̀ ṣe tó fẹ́ ṣe atúnrìnrìn jáde ìlú tó jẹ́ pé wọ́n lè fún yàn ní fifty thousand gbígba fifty thousand yìí ó yá lọ ṣiṣẹ́ kó mú lágbájá balẹ̀ ládẹ̀ bíbí amú lágbájá balẹ̀ lóòótọ́ á dẹ̀ lọ gbogbo ilẹ̀ tó gbà gbogbo kíní tó gbà yìí tó bá ṣọ́ra àwọn <laughs> àwọn ọ̀yọ́ á dìde sí ẹ̀ owó ìyá EFCC tó bá gbé ní <laughs> ìwé pé bóyá òun pé àwọn gangan máfíà ni wọ́n àfi tẹ́bájọ bá gèǹgì di tẹ́ dáálọ́gì tó dìkọ́ tó ṣọ́ ẹ pé yes òun máa rówó òun gbà àwọn èèyàn ọkọ̀ kí kọ́mú kọ́mú èèyàn balẹ̀ ọ̀dájú ló ṣiṣẹ́ tó ń ṣe ọ̀dájú gidi ẹni tí ò ná ní ẹ̀mí ọmọ làkejì ló ń ṣiṣẹ́ tó ń ṣe àwọn tó ń ṣe drugs àwọn tó ń ṣe money laundry wọn ò kọ̀ọ̀kan pààyàn àgàgà tó bá wọn náà gbéṣẹ́ fún ẹ tó deliver àbí kó yá bóyá wọn tó wá ní sáìn pò ti deliver òfẹ́ kó wọlé aaa. Ah! wàhálà dé and your own case nísìnyí ó dàbí pé wọ́n ti deliver ó ti wá náwó yẹn kọjá bó ṣe yẹ ó ti ná commission ti tiẹ̀ náà lórí pé mo fẹ́ gbafẹ́ mo fẹ́ kọ́ mọ̀ ẹ́ pé owó wà lọ́wọ́ wa mo fẹ́ ó ṣáà náwó yẹn náà kùnà destiny ẹ̀pà irọ́ <laughs> àwọn destiny ẹ̀pà tó ti jẹun kánú tó jẹ́ pé wọ́n ló fowó owó owó ìyá efcc ló fi ń di àwọn destiny ẹ̀pà ilébi tán ní fámìlì nàìjíríà tí wọ́n ti nàìjíríà tí wọ́n gbádùn wọn ìwọ náà wá ṣe bí èèyàn gidi níwájú àwọn onírọ́ of course ìwọ náà ń purọ́ náà anyway but ìwọ náà wá ṣe bí èèyàn gidi àwọn destiny helper o àwọn destiny helper o àwọn mọ́mí wa kan àwọn ìyá olówó wa kan wọ́n ti fún wa ní fifty million o wọ́n ti fún wa ní hundred million o àwọn yẹn náà wá rò pé lóòótọ́ lóòótọ́ àwọn ìyá olówó kan wà bì kan kàkà kó dẹ̀ jẹ́wọ́ fún wọn pé ẹ wá o ṣe rántí ìyá EFCC tí yalọba ṣe patí lọ́jọ́ kan tá a gbà lọ́wọ́ Kwame tí Kwame wá ń sunkún bí ọmọ ìkókó lọ́jọ́ kìíní àná káwọn náà sọ pé bẹ́ẹ̀ ni <laughs> ìyá yẹn ti fẹ́ ṣe money laundry kan o àti mú owó yẹn àwa fẹ́ ná fúnra wa pé wọ́n bá understand pé ìbáyé wọn ṣé ní gbogbo wàhálà tó wá ń kó sínsìn gbogbo náà kàn ṣe ha ha lóòótọ́ ni wọ́n gàn náà wà nípúrọ̀ yẹn o <laughs> tó máa ń wá ọ̀dẹ̀ odó ni náà máa kọ́kọ́ mú pàláì àwọn pé lóòótọ́ ní gbogbo àwọn yẹn náà gan náà lóòótọ́ ra àwọn epo rọ́ gbẹ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí sí ẹ̀sìn yìí wọ́n máa ma ṣe wọ́n ní kàyéfì ni lóòótọ́ àwọn rádaràda tó ń láwọn jáde yẹn náà àwọn yẹn náà wá máa ṣe ha ha ó dàbí ìgbà tí <laughs> ìyá àbàdàn gbẹ́ pé nígbà tán ní ìyá àbàdàn ní second in command tó ń ọ̀gá wọn pátápátá wá jáde tó lóun ti gba three thousand lọ́dọ̀ àjẹrìí ìyá àbàdàn fò bọ́ta lọ́jọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni <laughs> bí ìgbàtọ̀ bá dáná sí lábẹ́ ẹ̀wọ̀n tó bá dáná sí yàn lábẹ́ tó fò nídìí gbìn wípé yé yìí iná rèé bí ìyá àbàdàn ṣe bẹ́ síta lọ́jọ́ yẹn pé ẹ́ o gbowó o dẹ̀ jẹ́ kí ìmọ̀ <laughs> wọ́n ní láti kọ́ lẹ́ pé ní sùúrù <laughs> bẹ́ẹ̀ náà ló ṣe máa ma ṣe gbogbo àwọn èmi ní sólìdì rádaràda èmi ní gbé bọ́dì àwọn kan tó pera wọn ní olú olú àbí adé kan lẹ́fúnlẹ́fúnlọ́ fúnra wọn pé so gbowó lọ́dọ̀ godmother ló tiẹ̀ fún wa ní nǹkan kan pọ́nlá so wọ́n ń ta ilẹ̀ <laughs> so ó ń talẹ̀ ló jẹ́ ká mọ̀ wípé ó ń talẹ̀ à ó parí o ó parí o gbogbo náà kan máa wò bẹ́ẹ̀ sì ni pé ah kí ló ṣe kí ló hello. hello. iṣẹ́ ìwà pa báwo ni. lórí iṣẹ́ tó lè ń ṣe ń gbà yẹn tó fi tó fi ń búláàgì ń gbà yẹn bó ṣe wọ́n ṣe fún wa ṣe ń kù. iṣẹ́ fọ́lọ́wàtì ló lóun gba NAFDAC ẹ̀ tó lóun gba ètí òun gba òun gba sátífíkẹ̀tì lọ́wọ́ ìjọba hmm. tó lóun fẹ́ páàsì.